dáwà yìí ẹ̀kọ́ gidi ni àwọn ẹ̀kọ́ ìsìlámù gan ni tawhid ó di ẹnìká àwọn ìlà múlò ó di wa ọlọ́ọ̀mọ́ tó sọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà kó yíwa bẹ́ẹ̀ lọ́nà kó wá sí wọn láǹfààní láyà tó ti yàrá ọlá Qur'anul Karim ọlá la ilaha illallah kábìlì ti ti lọ́bí wá kó fún ọ lọ́wọ́ láyé tí wọ́n fídíò rẹ̀ wọ́n bá sílẹ̀ lórí Facebook káàkiri ó di ọ̀wá nílé sọ̀rọ̀ wa sí mọ́ Ah, very, very careful. Kọ́lẹ̀ máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀. اللهم صل وسلم نعم بل كانني قول ابن مسعود أبي قال ابن مسعود أراد أن ينظر إلى وحيد محمد السلام التي عليها خاتمه فليقرأ قوله قل تعالى وعطب عليكم ما هرم عليكم ربكم ربكم عليكم أن لا تشركوا بالله شيئا من قول تعالى وأن هذا صراط المستقيم فاتبعوه ولا تتبعوا سبل عمر عبد الله بن مسعود رضي الله عنه gbẹgbẹwo àdéhùn tẹ́lẹ̀bí sọ bá rí ọmọ ìṣe wàsíyà àṣẹ́lúkọ fún wa ọkà gbóòlù ọlọ́wọ́ sánà wàtàálá bá ìpé ó tààlà ẹmọ́bọ̀wá ẹmọ́bọ̀wá ọlọ́wọ́ sánà lọ́rọ̀ ẹmọ́bọ̀wá àkùbọ́ aleikum arama aleikum aleikum aleikum fún ìṣẹ́ ọlọ́wọ́ bá sí ní ìwọ̀ fún yín an la tushriku bi ṣàrá ọkùnrin má sì jùlọ lọ́ọ̀kan ọmọlọ́n lọ́kan ọ̀rọ̀ pínká ní lẹ́yìn ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá lè kí ní kí máa tì nítorí ayá ìlọ́run kí kí ni wa anna hadha sirati mustaqima ilé ìlú gbọ́nà tìmí ọlọ́run tààrà fàtìgbé óòhù ẹ̀tẹ̀lé láti kúrò òṣùgbọ̀n ọmọ tẹ̀lé àwọn ojú ọ̀nà míì ti ṣíṣọ́ lọ́kàn fún yín قول وكالة ابن مسعود يقولون من أراد أي الاستفهام هنا بالحث وتشويق أنت كان في كل كتير ضعنية قلت وان تسيو كوما وزيد ترفوع ظلام في القول اللي فليشكرع قال لي الإرشاد قال لك عاوة هاي هاي قال لك هاي هاي كده ناني قولوا وصيد محمد يقولوا ايه الصالح المسلم سلسلسل الفان دي الوفاء بما نعهد أنا عدون تبواني عدون تبواني لا يكون احد وفيك الا اذا كان في امر تام لا يوصي عن بي الامر أدوني عدوني ما عدوني الجبراني لما يجبراني محمد صلى الله عليه وسلم قول محمد صلى الله عليه وسلم اي رسول الله أنا يجيش ولن يجيش محمد بن عبد الله محمد بن عبد الله العاشمي على جلية وعاشمي القرشي على ما قريشي وهذا تعبير من ابن مسعود يدل على جواز مثلي نقضي محمد بشيك محمد سنة ابلاغ المسلوك تلك عدد سنبين ولا يكتلك ونبي يروني باو هذا من في ابلاغ lójú wa aláìsí máa ń rú yàrá ìsìn ìlànà kí n fi muhammad sallallahu alaihi wa sallam mislo ala muhammad rasulullah bí kí n pé muhammad sallallahu alaihi wa sallam ní gbogbo wasiyatu muhammad sallallahu alaihi wa sallam asọ́lù ìṣúra muhammad ìṣòròyìn ní láyé náà fi kílíyà tó kọ̀rọ̀ zuwa pé ìṣúra rasul ẹ máa kí a muhammad sallallahu alaihi wa sallam دعاء بعضكم بعضكم بعض خدمة تفاهمين لأن الدعاء الرسول هنا أي المناجات بأما كبيرة فلا تقولوا عند منادات وما تقول مثلك يا محمد يا محمد محمد صحيح لكن قولوا يا رسول الله يا رسول الله إذا جيشوا الله أما الخبر أما تقول روين روين هو أوصى من باب باب لين باب روين أفجوا بدون شيء ممكن فهذا يجوز أن تقول ما ممكن تلاقي أنا تابع لمحمد صلى الله عليه وسلم السنة لمحمد صلى الله عليه وسلم اللهم صل على محمد اللهم صل على محمد ما أشبع ذلك جاي جاي محمد صلى الله عليه وسلم kìí ti bá máa kìí bójú wa ọlọ́wọ́ bá gan tọ́jú àlejò sọ́lá kò má pè é gbogbo àwọn níjọ náà bọ́ lọ́mọ pọ̀ yá Musa máa bí èmi nìkan yá Musa àmúkà rẹ̀ nínú kan náà pé yá Muhammad olùsí yá ayú alùdáwì ounzila ìlú kọ̀ọ̀kan yá ayú rasul yá ayú nàbí ọlọ́wọ́ máa dìrí pípa mẹ́rin tí ó lọ́wọ́ ti pè é nàbí lóko Muhammad lóbi kan ní àkàndínlẹ̀ kan أنا ما عندي سلام مثل القرآن هو بدون عندنا يا أيها المدثر يا أيها المزمل يا أيها الذي أنزل عليك القرآن يا أيها الرسول لا لا لا كما قلت لكم القرآن في العالم ران من وما محمد إلا رسول يروني بكتابي يجي له وجهه أو إمراض أو كذب ثم أقعد أو فروين أوديوا كتاب محمد القرآن نسيب العذاب بدنا نقول ما كان محمد أبا أحد من رجالكم محمد كيف يقولنا وقوني لكن رسول الله وقف النبيين ولكن كان محمد كوني آمن بما أنزل على محمد إبان تاسق في محمد بنا أبي إيرويني أبي إيرويني حضرنا ألا كان ناني سكر الخطر محمد رسول الله الذين معه أشداء على الكفار أنا ما أجل محمد من القرآن أنا كانوا اللهم في أحد إنه سجل الصف إنه مبشرا برسول ياتي من بعد اسمه محمد قل يا أنا ما يا أيها النبي هو النبي يا أيها الرسول بلغ ما أنزل إليك يا أيها الذي أنزل إليك القرآن يا أيها المدثر يا أيها المزمل صلى الله عليه أراه صلى الله عليه وسلم ولا ما عاد أراه لا لا يرون يا نبي سلام فاين هو دي دواء هم دافع دواء سلام فواني نبي باي باي تقبلوا يا نبي سلام كسبر من وصية عبد الله بن مسعود عند هناك وصية تنوب من أراد أن ينظر إلى وصية محمد صلى الله عليه وسلم يتكلم عليها عدم خاتمه كم سوال له خذوا كناني بقول يد عليها خاتمه وخاتم بمعنى التوقيت كم سوال له يعني كم بقاي مني بقى شاكوي محمد رسول الله عليه بس بنو كدا بوري كني بلوري قوله وصية محمد صلى الله عليه وسلم ليس وصية مكتوبة وخصوما عليها ما قولا انتما الثاني تراو لأن النبي صلى لم عليه وسلم لم يوصى بشيء ما سيكون كبان عليه فدل بذلك كبان عليه أن أبا جحيفة سأل علي بن أبي طالب رضي الله عنه سنة أبي جحيفة أجل وسنة سنة علي رضي الله عنه قال أهد عليكم رندوي سنة بشيء سنة سنة jókòó láyé àlàlá rárá ọ̀ bẹ́ẹ̀ fàlàkà ọdún máa mú kílùmí tó àtọ́lọ́kọ̀ agbára annasma ọba tó mẹ́mọ́ sí kíyàn bímá illa fahman yóò tí ìlọ́wọ́ ta'ara rajin min al-qur'an a fi àgbọ́yí wọ́n máa fún ní kọ̀ọ̀kanú qur'an qur'an oní ni àfọ́lẹ̀ tó bìtà fi ما هذه إيه صحيفة وما في هذه ما في هذه تبدو أنه تلعي أجد عليها خاتمه أتبدو أنه تكيلة ما في هذه صحيفة تبدو أنه أقوله قال العقل والقلوة وقلوبين فكاك الصحيح أتقول لا يكون قيرو وأن لا تقتل المسلم بالكافر يقول أقوى مسلمين يقول كافر لا يظن ولا يظن أن النبي أوصى بهذه الآيات وصية مكتوبة تبارك بها النبي في وصية قالت بها يكيا وعيا بها وعيا بي وفيها وعيا ويقيا في النبي موسى عليه السلام كان النبي بك الله ويقول لكن ابن مسعود رضي الله عنه يرى أن هذه الآيات قد شملت دين كله عبد الله بن مسعود ولو بقوا يقول آية بها وعيا لما آية رقم ليه gbogbo nǹkan tó ti sùn kò sí ní gbogbo nǹkan tó ti sùn wà nù ayà yẹn wọn ayà alápàlẹ yìí aná wọ̀sẹ̀ tó ti hàtùmọ̀ alẹ́ ha rọ̀sọ̀sọ̀gbọ́n wà bùkálẹ̀ ọ̀mbàtì ayà pé òun náà ni wọ̀síyà àsọ́ọ̀dẹ̀ àdéhùn tí wọ́n ti sọ̀rọ̀ ayọ̀ rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ fún àlọ́kùnmá rẹ̀ وهي آيات عظيمة أما آيات تنتبه تبقى الإنسان ولكن يرى المسلم bara kibaru ní sáwọn àyà yìí amala biha kuna fi ṣíṣe hasalat ahu awusafu fidata yóò rí àwọn ẹwà ìròyìn mẹ́ta alkami na fi pé aláàkọ́ aláàkọlù yóò dìkú sí ilé àkàtìkì náà ni ẹlẹ́ẹ̀kìlì ìtìjọ́kùrù yóò lẹ́yìn máa sí ìrántí ni ẹlẹ́ẹ̀kìlì àtàkùwà yóò dìkú ẹ̀dọ́gbógiri nípa ọlọ́ọ̀bá nípa síbẹ̀ fún ọlọ́ọ̀bá ọba kùránù kìrìm kọ́ọ̀lù ìṣẹ́kùnrà kọ́ọ̀lù ìtàlá ilẹ̀ ààrẹ sí ìsìlámù àríyà àtàlà ilórí ẹ̀ ọwá ni wà án ma'azin jẹ́ rẹ̀bí allah anu abidani wà án ma'azin jẹ́ rẹ̀bí allah anu kala kuntu rabbi fi rasulu bi su fi ala himar kun mawa tsarar da lori kan cikin daga قال لي يا معاذ

ọlọ́ọ̀bá wàhálà ìbáàdì àlọ́lá ìtúwọ́ ẹ̀tọ́ ti ẹrú lọ́dọ̀ ọlọ́ọ̀bá àǹtayọ̀ azúbá lọ́nà mi ṣe gbé iṣẹ́ à ọlọ́run ní fíyà jẹ́ gbọ́dọ̀ gbogbo ọlọ́ọ̀bá ọlọ́run ní fíyà jẹ́ kó tó yá ara sọ̀rọ̀lá ní òṣìṣẹ́ ọlọ́ọ̀bá afẹ́lá òkúṣirò náṣá tẹ̀lé sáwọn yẹn ní ìròdùnú kàlàlá ìtùbàṣirò mọ́fún ìròdùnú yẹn ẹ̀tọ́ kìlò wọn àkàṣẹ́tì أخرجه أخرجاه في صحيحين إمام بخاري مثل حديثي و ابن عليه السلام ما صحابي لكني أقا قدي و معاذ بن جبل هو أنه أقا لا يمين سلم. في أي أمر بن الخطاب لو ثلاث ما أحبت إيد الفتحابي يسعود وكما يكرني annabi ne kusanci manka halal a ke haramun al'ummai to wani alamu ummaki da halal wa rama azuzuba da yan can mutu ilai haramun ne ilai halalin da al'ummai ne ma azuzuba duk da wa kiki ne da alkama ko ba ne in yi madina an yi alfa bi aka ayyar umma ni alfa ya wawa jinna ma azuzuba da yake mai mail kafin wani wọ́n fi súnmọ̀ pé àwọn mẹ́ta wọn àfáà ìtújú wọn lọ́dé ìgbàgbọ̀n dáadáa máa jáì very young wọ́n fi gbé five years old wọ́n lọ́kọ́ bá kí wọ́n bá gbẹ̀rán wọ́n lọ́kọ́ bá pé àwọn pẹ̀lú àlejò sọ̀rọ̀ láwọn àlọ́sọ̀lá ilé yìí àjíyìn fòdìdá náà rà nígbà àbá ti máa hó ọ̀sẹ̀ mọ́ àlórí ẹgbẹ́ ìkànnà àwọn àfihàn ìpínlẹ̀ ṣeré àgbà wà láyé láti èèyàn méjì gbogbo àdíṣẹ́ tí wá sí bẹ́ẹ̀ ni àdíṣẹ́ ti gbogbo kẹ́kẹ́ kàmí pẹ̀lú ṣẹ́nà ma'azùn jùlọ هو فاعل بمعنى فاعل الرحيل بمعنى راحل السمي بمعنى سامي أبدا مدوف منهم قول على حمار أي آلي تقبلني لأن الواسي كتلك لا يرقب أي قونتين وهو قوله أتدري أي تعلم جوت ما قوله ما حق الله لذلك اتقولوا بلوري عن ويرو أي ما أودقوا عليه دلون سنبا يلي ولوري ويجب أن يعملوه كل ما سجيه وتوبة وألقى على معاذ بسكت السؤال أولهم أبيك تجيب رجل معاذ جيب بيريني ليكون أشد حضورا بكل أفريقيا سجايا حتى يفهم ما يفهم ما يقول أوصل سلم بعد برهن يي ليلة واني القصص ممكن child center education tíwọ́n kọ́ yẹn class nìkan ní nǹkan class tí wọ́n máa tún kúrò sí ẹ̀ríkàsì ní bí bí lọ́sẹ̀ lẹ́sẹ̀ púrúrú púrúrú púrúrú tí wọ́n máa tún kúrò sí ẹ̀sì ẹgbẹ́ òní ti ń bẹ̀ àmánú education bá ń ṣe ìṣúfà ọmọ tó ń sọ̀rọ̀ fún ọ ìṣe kí èsì máa lè kí ni pé wí ọmọ ọ̀rọ̀ mọ̀ pẹ̀lú àkẹrin ọba ọmọ ní ọwọ́ mi education ó di ẹwà bá àlébìsẹ́lá ń kọ́ alẹ́kọ̀ọ́ yẹn wọ́n máa bẹ̀rẹ̀ bí bá wọn sọ̀rọ̀ kó fọkàn sí ọkàn wà bí kí ni kíkẹ́ nìyẹn ó di wà wàlẹ́ ti sílá ti bẹ́ẹ̀ fún wọn tí wọ́n á gbà fọkàn sí ni olóyin alùpùpù àlà Mu'az bí sílẹ̀ ti sọ̀al ó sọ̀rọ̀ yẹn sí Mu'az jọ́nà òjèrè ilé ẹ̀kọ́ náà ṣe ìdíkò díẹ̀ ní ẹ̀bẹ̀ àti kí àti ẹ̀kọ́ ọlọ́run ọba lórí orí wàhápù ìbá àtọ́dọ́ ọmọ ènìyàn lọ́dọ̀ ọba ẹ̀rí ìsìnkú ẹ̀kọ́ ọlọ́run ọba lórí ọmọ ènìyàn àti ọmọ ènìyàn lórí ọlọ́run ọba lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀kọ́ ọlọ́run ọba lórí wa kíláàsì àmẹ́tọ̀ ọ̀tún wa lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀kọ́ ọba fún àmọ́ ọlọ́run ọba kò ní yẹ àdéhùn ó dí wa gbàm ẹ̀rìmà ẹ̀dìgbò àmì lóhùn bíi ìjọba òun sì lọ́nà òun sì fún ọ العداد العداد لم يجيبوا شيئا رؤوا للكعب فلو بلاتك قد يوع قلمي قد يدلا أو دبع ولا نفسي فلو بلا صديق قلو دار كل منه إلا دبع ولا عباد بلا ويروي فلو بلا نسطنا يقول يا رحمة الله أكلوا لكي يلوه بعراو يلوه بعراو سبحانه وتعالى قوله كتب ربكم نفسه رحمة يبدأ لهم قوله ذقوي قوله السواد يورا يقول أنا بس عنه إن من عمل منكم عملا صعب السوء جالة الله سبي سبي سبي إيه؟ الله أكبر ثم من بعد ما تم ليلة وأسلح رجل فإنه غفور رحيم ولو ما فاتما فرجني وبعد ما كريم ولو ما فرجني ولو ما عجب سبحانه ولا نمشي أن يكون محمل سوءا بجهالة ọlọ́run sọ yọrọ ìlú yàrá rẹ̀ láti fi àmójúkúrò láti sàánú gbogbo bá ń hùwà ìdá lọ́dìmọ̀kan láyé ìfàsà lọ́dìmọ̀kan wọ́n adam ní ọkùnrin sí àbí àìsí dáadáa nípa ìrònú òṣèlú fún mọ́tàbà lẹ́yìn náà tó fà ìdá ìdí bá túbá ìbáraẹ̀dá lẹ́yìn fún àfẹ́ àtúnṣe rẹ̀ معنى أي أو وجبا ولو ما صدي وما يلو عاري الله ورسوله عالم قلوا من عزق الله ما تجي لما أي لفظ الجلالة لفظ أقرابا لفظه مبتدا ولا المبتدا ورسوله معطوف عليه ورسوله واو واو العطف وأعلم أعلم أي خبر مبتلى روي مبتلى علمي وأفراد وأفراد الخبر هنا ما أنه لا الاثنين بأي تجلمين طلاب سبحانه وتعالى كامدين لأنه على تقدير من بأجل تقدير إذا كان على تقدير من أشكر فيه الإفراد والتفسير wọ́n ti wá báyẹn kàn pé fún ẹnìkan ni lóòrùn ni báyẹn náà alamu min dẹ́rì hima tí àwọn ni wọ́n ní ìdájọ́ ìjọlù bí wọn lọ kò sẹ́lẹ̀ mi tún ní ìjọ lọ alamu min ni aidan ó lè lọ pé kéèyàn ti di lẹ́bi náà òbí ìbáda a kéèyàn rọ̀ ọba kúndé a ayé gbúdọ̀ ọba gbogbo tó ń ọba من سياق النفي هو شيء كان وانه يقرأ في أكفوا كان أم كل شيء ولا رسول لا نبي الله بعد الجدف وفي الله ولا ملك أبي ملائكة لا وليا أبي ولي كان ولا غير أنت بجلومي أوديوا أو سبع دنيا لا رسولا وفي الله wala malaka ni àbí malaika ni wala wàhídà àbí wọlé ìkìní ìgbèrò tó ní fi lẹ́yìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó di yẹwà alùpàfẹ́rẹ́ yẹwà ọlọ́ọ̀bá kọlu wà kọlu ìbára àlọ́lá ẹ̀tàwọn ẹrú ọlọ́ọ̀bá allah yóò adìbá mẹ́rin lè fi ṣe kù bí iṣẹ́ gbogbo bá ti pẹ̀lú ọlọ́ọ̀bá bọ́ọ̀lù sí àjẹ́ ní mọ́sí ọlọ́ọ̀bá gbogbo ما تفضيل الله به على عباده تفضل الله به على عباده وهذا العقل الطائط من يعيد تجل الله بي على الله كم نفس في شرع في الصلاة فما يروين لم يوجدوا علي أهلا أنا يقول سيدي تلاتي طول وضع تلاتي نكو تلاتي فوا عراو أنا يقول تلاتي تلاتي فوا عراو سبحانه وتعالى لا يجوز أن نقوله من لا يشرك به شيئا يجوز أن عبادته

ìgbìmọ̀ rẹ̀ títí sí ni pé bí abúrúgbò wọlá ń ṣe à a ń bí sí fọ́lọ́wọ́ ọba tí ò ṣubú kọ̀lọ́lọ́ ọba túmọ̀ rẹ̀ ni ẹni tí ń jẹ́ sí fọ́lọ́wọ́ ọba tí ò ṣubú kọ̀lọ́lọ́ ọba túmọ̀ rẹ̀ ni أنا أقول من يعبد من كان وصفه مع بودية من جفرف نوبانه وقبل أن يكون عابدا كنت أن يجد عابد الله يكون على إباد أن تنجف نوبانه أديوا أديوا حديثي ó yà kí n bá ti rọ̀pọ̀ lọ́wọ́ bá ní wọ́n gbà tí n bá ti bá kírun tí n bá dáwẹ̀ tí n bá ti zẹ̀ká tí n bá yọ hajj ní wọ́n gbà tí n bá ti rọ̀pọ̀ lọ́wọ́ bá lọ́wọ́ sí àdúgbò rárá o ọ jẹ́ ìbáàdì wọ́n jẹ́ ábì àwọn ìbáàdì ẹbí lẹ́kọ̀ọ́sí fún ọlọ́wọ́ sọ́nà ọ̀tọ̀ ó yẹ wà bí ọlọ́mọdá fọ̀rọ̀ yóò mọ́nlá mi yábùdùlá wọ́n bá ń bèèrè pé mọ́nlá mi yábùdùlá ẹni tó bá dùn fún ọba ọ̀la mi yíyẹ kó bí ṣe

ما الأمر بيجي اسمي جوان بين على أول قوله حق العباد gbólóhùn ìbáàdì ẹni tí ń jí ìfọlọ́ọ̀bà ní jẹ́ ìbáàdì kẹ́kẹ́ èèyàn látàrí ọkùnrin ìnsàn akùnrin ìnsàn ó díwà nígbà wọn ti kí ní akùnrin ìbáàdì nítọ́ yẹn ń jẹ́ ìbáàdì fún ọlọ́ọ̀bà mi wọ́n ti kánà wọ́n ti fún ọmọ àbòdì ìyá ẹgbẹ́ ìdíjẹ́ òbòdì ara kùnrin wala budda an yakuna abidan kuma da ji abidi ne in kinu in gawa mai labari da kan kinu tin gawa tin da kadin sad ti yo won bi e tin ko e bi tin ran sam bo ni wọ́n gbà tí ba su bi baje lo fi baje wọ́n je ba so bi awi ti yan wọ́n wọ́n kan eku ti daro laro ìdí mú ẹ̀jẹ̀ ẹ̀yẹlé ìdí ìdàkùn ìdàkùn lásán ìdìbò bìṣẹ́ ìdíyà rẹ̀ jẹ́ nìyẹn. wọ́n ti di yẹwa fala bí an yi kuna abidin abidi ne asani ana ala fi muqabil qawli fi ma taqaddam wọ́n lè gbọ́n ọlọ́run pé an la ya abudu wọ́n lè gbọ́n ọlọ́run wọ́n láyé ṣe gbogbo iṣẹ́ a wọ́n lè gbọ́n ọlọ́run معلم عبد المراد بقوله لا تشرب بشيء أي في عبادة نبي جدنجي وشخصي وامر مدلو بنا وجسمي مني إليه والمدافر يولوبا قولوا أفلا أفلا أبشر الناس ṣe kọlù sọ́wọ̀n yẹn ní ìròdì yìí ìgbẹ̀rún kírun tí a bá ń bá ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀ ṣe ẹ̀ṣẹ́ pọ̀ lọ́rọ̀ أسقط فلا أبشر الناس وأنا هكذا مكي وأبصرهم يعني مثل هذا تقريب حمزة ثم ثم جملة يعني نقولهم في حمزة ولينا أسقط لينا جملة لعلماء النحوي في كولين قال أخذ النحوي أرجو من الجنين الأول لا قبله أن أن بين العمدة والحرف العطف لا لا يعني عمدة يبقوا عطف عطف معفوظ معفوظ معذوف حاجة نقوم به بقدر ما يناسب الإمام الدين هنا تقديره ألا أبشروا فهو ينيروا الجنون فالجملة معطوفة لا ما سبق بدون عاطف تسواجني الموضوع الفلاه سابق على ala obìnrin náà wọ́n sọ́wọ́n ní ìròdùn ní lakin lamma kala mithlu hadha tarkib wa qika qik ni taji ni ara bulun amdam ne kawan ni ba bere ni kawan be kimat ala hasl at ajri sudaju bulun at wa yanzuruna ila al-ibil kayfa khuliqat afala hadha yusi rankumi ni ba su gani albasiya kawo ta ala ta tafsiro yarina ne yarina ne kawo a kan sero fi ardi suka biya kayakaya ne lórí ilẹ̀kí ní títí bọ́ni gbọmọdé àfúrẹ́ ìwọ̀ lọ́wọ́ sanu wọlé àtàrí tó lọ ìgbìṣẹ́ra sanu náà rí ìgbìṣẹ́ra tó ní ẹ̀kọ́ bá máa yí gbìṣẹ́ra ọlọ́wọ́ fún ìṣẹ́ ìwọ̀ وصلوا صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته